رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ليس المسجد الذي أمرت لنا يوان النبي محمد صلى الله عليه وآله وسلم الصلاة أقول ترى fẹ́ bẹ̀rẹ̀ àlàyé nípa àwọn àtàlàwà tààrọ́ọ̀rí rọ̀sọ́lẹ̀lẹ́rí sallallahu alaihi wa sallam. àwọn àtàlàwà ẹrúbìnrin rẹ̀ àwọn èyí tó tọ́ sí i wọ́n wà lọ́dọ̀ rẹ̀. Ilé ìgbìmọ̀ ní ìṣẹ̀lẹ̀ àti pé kọ́ bá lọ jagun kọ́ lọ ṣe jihad wọn kì í mú obìnrin kọ́ wọn pa bẹ́ẹ̀ làwọn ọmọ wẹ́wẹ́ wọn kì í pa wọn. wọ́n kàkà bẹ́ẹ̀ gbogbo àwọn obìnrin àti ọmọ wẹ́wẹ́ tí wọ́n bá kó lójú ogun bá gan. tí wọ́n wá dẹrù gan wọ́n fún wa fáwọn jagunjagun. àwọn ètò obìnrin lọ wa gbogbo ìjọba ti kàn fún sọ́dọ̀ ẹnìkan nínú àwọn mùsùlùmí gẹ́gẹ́ jagunjagun yẹn tó ti tẹ̀tọ́ sí pé kọ́ máa bá lò tó bá ti bí lọ fún ọmọ rẹ̀ yẹn ọmọlúwàbí ló wọn máa jẹ lọ́dọ̀ ọkọ tó tilẹ̀ jẹ́ pé ìyá tó bí orúkọ tiẹ̀ ọ̀nà lẹ́rú ṣùgbọ́n kúlù rọ ẹ̀sìn ìtẹ̀wọ́lẹ́dẹ̀ ẹ̀sẹ̀ yìí lù á tẹ̀lé ọmọ olúwa rẹ̀ jù. gbogbo obìnrin tó bá bí ma kọ́ ga rẹ̀ orúkọ rẹ̀ ní kí ni ìyá ọmọlúwàjì. ìyá jẹ́rú ṣùgbọ́n ọmọ rẹ̀ ń kọ́ ọmọlúwàjì. torí ẹ̀ àwọn ẹrú tó fún sáà ní sọ̀rọ̀ wá àríwá àríṣẹ́lẹ̀ nínú àwọn ẹrú báyìí àwọn jẹ́ lẹ́ẹ̀d gẹ́gẹ́ bí Abu Ubayda gẹ́gẹ́ bó ti ṣe sọ. nínú wọn ni Mariya àgbàgbéyà tó jẹ́ ẹ̀kọ́ tí wọ́n fún Ànábì sallallahu alaihi wa sallam láti ilẹ̀ Egypt. Al-Muqawqi ọba Egypt nínú àwọn ẹ̀kọ́ tó kó rántí sọ́nà Ànábì sallallahu alaihi nígbà tí wọ́n kọ lẹ́tà sí pé aslim ń díje rẹ̀ ìwà wa kò jẹ́ káàdì ìdẹ́sí dáadáa ọ̀pọ̀lọ títí nínú ṣètì wa. ẹnjẹ́ wa ti polongo ẹ̀sìn báwọn èèyàn bí èmi wà tọ́jà bí èmi ti tó wúlò. eléyìí ń fi àwọn èèyàn lójú kòkòrò fún ọ̀gbìn ìgbà àwọn aṣíwájú èsì sẹ́kẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n ti. Egypt lónìí ọmọ ọ̀gbẹ̀rẹ̀ ọ̀nà bíi eighty million. ìwà wo sẹ́tà wá síwájú wá sí ìyẹn seventy million ìní mùsùlùmí ten million ìgbà ìgbà adájú pé ń jọka pẹ̀lú gbọ́lọ̀ ilẹ̀ ọmọ bá àwọn tó sẹ́kù náà wọ́n lè gbé báyà làwọn tó tó three million máa táwọn wà nílẹ̀ ìpínlẹ̀ yọ. látàrí dáadáa látàrí ìpolongo náà lọ́nà tó dáa. ṣùgbọ́n àwùjọ tí wá ẹ̀rí pé kàkà kí àwọn kèfèrí ọ̀nà gba ìsìláàmù níbi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tuntun jẹ́ mùsùlùmí ti tètè kí ló ṣe wá kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àlélẹ́ yìí o ṣe ní ìjà ńlá oníkàlùkù ló sì fẹ́ ní irú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú fámìlì rẹ̀ pápá yorùbá.

لكن عمر رضي الله ụlọ غني طالما تكون مقاما ايجيبت سارة تتوبع ìrìbánáì omi èèpọ̀ nínú rẹ̀ lọ títí tọ́dún fi yípo àti báwọn ṣe rúbọ. ìrúbọ yẹn ti ní pé obìnrin tó bá rẹwà wọn pa fún sọ sínú odò tòtò náà ti sọ sínú odò omi odò yìí yóò tó wúwà láti máa láti ayé tó ti pẹ́ ìní ti máa ń sọ yìí pé ìtẹ̀mí mísírà ọ̀rọ̀ kan sísà olórí pé bá náà yìí. tọ́ ìsìlámù rẹ̀ ti dé wáyé àmọ́ bóyá gbà wá láyé láti wẹ̀ mọ́. àwọn dáadáa táwọn islam ń lò ní ìsìlámù. àwọn onye ọ̀sùn ó ní ẹsẹ̀ tó ní náà lọ́gà. lọ fún ọmọ rẹ̀ lọ fún ọ̀pọ̀ ọ̀rọ̀ yẹn lọ́ọ́ rà. ẹ̀ẹ́dì mà lórí ràkúnmí alọ oṣù kan àbọ̀ oṣù méjì gbàtà lọba ọ̀nà pẹ̀lú ìwé yìí wọn wá kọ lẹ́tà ìrìbà náà ìlà tó lọ ọmọ rẹ tó kọkọ sí ìwọ ìrìbà náà ìlà tó gbogbo ọlọ́run ọba fi ń tàn ìlà tó ti wé mi kan máa tàn. jẹ́ torí

ṣùgbọ́n ìṣẹ́ àwọn èèyàn tí wọ́n gba ìsìlámù rẹ̀ tó bí rẹ̀ ṣùgbọ́n náà ni ọkùnrin ìbùnú náà bẹ̀ ọ̀bí ọ̀gá ọ̀gá ẹ̀yìn ètò gbé ìsìlámù tó gbé lọ sí ṣùgbọ́n àfẹ́yìntìyà sẹ́lẹ̀ kan sí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jọ́ wọ́n dé lu ẹ̀yọ̀ àwọn sáà fi sọ ike ìbùnú àbí ìbẹ́yìn àlùkò ẹ̀yọ̀ àwọn àyè. sẹ̀fà wà nìyẹn wà níbo ó wà ní Tunisia èyí sì mọ̀ pé Tunisia yẹn olóńjẹ Áfíríkà nínú history orúkọ Tunisia ni wọ́n yá fún gbogbo continent ìtumọ̀ Áfíríkà nígbà tí wọ́n lò fún Tunisia ìyẹn ni pé bìlẹ́ẹ̀dì bìlẹ́ẹ̀dì ṣẹ́ǹsì ìlú tó lóòrùn sí máa rà wọ́n wá yá orúkọ yẹn lò fún gbogbo continent nígbà tí wọ́n fi ṣe ìrọ̀ wá torí ṣe ìrọ̀ wá nígbà nígbà tí wọ́n ti dọ́wọ́lẹ̀ tó mọ̀ wá ṣe bí ìrọ̀ oníṣẹ́ là pé fìyà. ọkùnrin náà fẹ́ òun ìrọ̀ nígbà kan ló kúlẹ̀ ọkùnrin náà fẹ́ ọ àti ọkùnrin ó dojú ọ̀rọ̀ rẹ̀ fún àwọn ẹranko ẹ̀yìn lẹ́nu tó bá dáwé rò ní ìsìn ìyẹn tó tó sọ́gbà dùn ọkùnrin náà ó fi gbogbo ẹranko àfàyàfà jẹ níbí ìjọba fún yín lónìí kí ẹ ti ara yín ètò ẹ̀bá kúnlẹ̀ láti ṣe bẹ́ẹ̀. máa fi yé nípa àwọn ogun àlẹ́bí Muhammad sọ̀rọ̀ wá ẹ̀jẹ̀ láti mọ̀ kó wá síbi ìwọ ní pẹ́ẹ́nì káàlẹ̀ ẹ̀mí yín láàyè. nílò tó máa gbogbo ara kó pàkì ara wọn kó jẹ. yàní ìmánì àwọn èèyàn yìí lágbára pọ̀. àwọn èèyàn ti ẹni tó jẹ́ pé yọ̀kùnlú ẹni àbùwà èèyàn máa ń tẹ̀lé wọlé wọlé. wọ́n ń tẹnu nítorí pa àwọn èèyàn jẹ́ lónìí ètò náà ní pé ímánì tí ò dénú táwọn tutọ́ funfun jáde tẹ̀tẹ̀ sínú ní ń dà wá láàmú lórí. wọ́n ti là tí wọ́n ti gbọ́dọ̀ ọba gbọ́dọ̀ lòdò táàtì ń ṣe dáadáa àti gbọ́dọ̀ ọba tí ó ń bẹ pẹ̀lú àwọn ẹni àná ọ̀nà ní ń bẹ lónìí ọ̀nà ní ọmọ bẹ láéláé ṣùgbọ́n lọ́dún ti gbà fún wọn àlàkọ́ọ́lẹ̀ tọ́sọ̀ ikú ọlọ́run fún ìgbà fẹ́yìn náà sòṣùgbọ́n tó kù wá kò ní pé àwa là gbádùn nítorí pé àwa gan-an làwọn jẹ́ ń tẹ̀gbà wa. torí ẹ̀ ẹ wo Islam ti ṣe sàkálẹ̀ ọ̀ Libya ìṣẹ̀lẹ̀ lárúbá tẹ̀lẹ̀ ẹ wò lẹ́sẹ̀ gba Islam láàmúgbà gbogbo rẹ̀ débi pé hundred percent tó ti kéde ìkàmẹ́rẹ̀ ẹ wò Tunisia the same thing. Algeria, the same thing. Morocco, bákan so Islam is a Muslim. وإنما الأمم الأخلاق ما بقيت وإن الأمم ذهبت أخلاقهم ذهبت àwọn ènìyàn láyé kìí ṣe kankan ní generation tí ìlà ti wà níjọ́ tí wà láti fa àwọn èèyàn lẹ̀ àwọn náà ti lọ. ṣé ìwà ni wọ́n ti tẹ̀ ìsìlámù yìí ká? táwọn náà bá lè wá rí tá a gbọ́ lọ́nà bá gbọ́ nínú àti lóde wàlúwà nǹkan ìyàlẹ́nu ọ̀sẹ̀lẹ̀ ẹ̀rọ adúlọ̀ ẹ̀jẹ̀ mọ̀ gba ìslam ẹ̀rọ adúlọ̀ ẹ̀jẹ̀ mọ̀ gba ìslam látàrí ìwà yín látàrí ìdíje dáadáa yín látàrí àmàlà yín bẹ̀rẹ̀ lọ. eléyìí máa rí yá alùpùpù ìyá. máa rí àyè lójú ti ṣe jẹ́ pé ó ń lọ́nà àmẹ́bí sọ̀rọ̀ wá àríwá àríwá sẹ́lẹ̀. olóbìmọ̀ táǹpé ní kíni gbàdá ní sọ̀rọ̀ wá ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní abímọ lánàá mo sì ti sọ lórúkọ bàbá mi Ibrahim ẹ̀fẹ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó tá a fẹ́ nílé ọlá nílé ọlà àti tá a fẹ́ àwọn gbogbo ọmọ tó pé kìíní kejì wọn bá bí fún wa ọmọ yẹn àbí ìgbọmọ ọmọ yẹn tètè bá kà kan fún a ní ìgbẹ́jì ọmọ tètè tàbí yáàrí tàbí àwọn èèyàn yáàrí rárá o tètè bá ti bẹ́rù làbọ̀ ọmọ ó sì mà ike ìyá tó bí ma kọ́ lọ́jà bí bàbá tó bí fún èyí gbogbo ọmọ ẹ̀yìn mọ̀ sí ta ni wọ́n bàbá rẹ̀ eréje ní ìmójútó àwọn ọmọ rẹ o má fi ọmọ kan fi kẹka lẹ́yìn tí ọmọ ṣe dáadáa táwọn ọmọ rẹ lápapọ̀ ìjẹni tí ọmọ tẹ àwọn ọmọ rẹ lápapọ̀ ìjẹni tí ó láàánú fún wa ìjẹni tí ọmọ ṣe dáadáa sí wa nítorí pé gbogbo ọmọ afúnṣọ ni wọn jẹ lọ́dọ̀ àwọn òbí wa ọmọ yìí ló kú ní kékeré káyọ̀ bí ọ̀sọ̀rọ̀ láàrin wa ní sẹ́lẹ̀ fún ẹ̀sùn ní lójú. káyọ̀ bí sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ sọ pé ọkàn ń bàjẹ́. omi dé ti ń dà lójú. wọ́n á ní fẹnu wa wí yàtọ̀ sí tí ó mọ̀ ọlọ́yọ̀ lọ sí wa. وجدنا بميراثك يا إبراهيم لمحزونون kúkú tí wọ́n ìbúrọ̀ yìí mú fún. ẹrú ló ti sára nípa gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa sára mi sọ lẹ́nu. lórí délé gbogbo àwọn ọmọ tí wọ́n máa fún wa fáwọn òṣìṣẹ́ wa fáwọn sọ̀rọ̀ àdúrà fún wa fáwọn sọ̀rọ̀ alágbàtà wá ìyá ọmọ jọjà òpèkọ wa ta àwọn ọmọ ẹlẹ ìwà ìyá ọmọ jọjà òpèkọ ọmọ kà àwọn ọmọ sí máa máa ń jẹ ọ̀bẹ nìkan jà kọ́ fún gbogbo ilé mú ẹni tẹ̀ ń jẹ́ ń jà òun bó ti tọ́ àti bó ti ṣe yẹ ìwọ àtàwọn ọmọ ọ̀dọ́ níjà wọ́n àwọn ọmọ ẹ̀ irú ìtawà máa ń ṣe ní Yorùbá lẹ́nu àṣà burúkú àwọn ní ọ̀sẹ̀ ìyá lọ́sẹ̀ àwọn àdá ọ̀tọ̀mọtọ̀mọ tó dájú pé ọdí orí rẹ̀ ti ìdí náà. èdè ìjẹ́ kí wọ́n sọ̀rọ̀ kò kọ́ra tẹ́wádìí mọ̀ tí wọ́n bá sọ pọ̀ kọ́ ma tẹ́wá sọ pọ̀ kọ́ ma kì í sọ ma rẹ̀ ma sọ̀jẹ́ kíkọ̀ lábẹ́ òfin ọlọ́ sọ̀jẹ́ kíkọ̀. èyí tó mú ọkọ̀ tí sì fi kan màmá fún kì í fi àwọn àrùn àwọn ilé ìwé ẹ̀ wá lórí ẹ̀sùn ìdìnnà tó fi kárùn ní ọlá jẹ́rìí pé bẹ́ẹ̀ ni àti ìyàjẹni fún ya ọmọ òfin jẹ́jẹ́. ọ̀wá lẹ́lẹ́rìí mú wa òṣìṣẹ́ gba ọgọ́rin tó ń parọ́ ìdìnnà máyàwó rẹ̀ ìjọba kò ní kí ẹjọ́ tó gbè fúnra

àbí tí wọ́n bá kú ọmọ òjò ogun rẹ̀ tó lò wọ̀ kọ́ ẹgbẹ́ ọgbà tí ó tún di òbá ẹ̀ wọ́n ò ní jogún rẹ̀ ètò wọn ti kọ́ àmọ́ mo jogún rẹ̀ torí kò wọ́n kọ́ ọmọdé kéré lọ́nà méjèèjì nígbà tí wọ́n ò ní jogún rẹ̀ òun ò sì jogún rẹ̀ sílẹ̀ ká sọ́ra fún ìbínú ìbínú.

ọ̀kan nínú àwọn ẹrúbìnrin rẹ̀ tọ́jú tà ní ìṣòro àlùwà ìṣẹ̀lẹ̀. bákan náà ẹrúbìnrin míì wọn ló ń rẹwà púpọ̀ tó ṣe ń pé ọkàn tó dáná ìṣòro àìṣẹ̀lẹ̀ nínú àwọn ẹrúbìnrin tí wọ́n fún lójú ogun kan. ẹrúbìnrin kẹrin òun náà lẹrúbìnrin ti zẹ́yìnà bẹ́ẹ̀ ìyàwó ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ tó bu ànábì sọ̀rọ̀ bá àwọn àlejò àlejò. ẹ á obìnrin rí àwọn obìnrin rí ìyàwó lò sànàbì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀. ní àwùjọ ní ọlọ́run ló ṣe ìdí wọn fún ànábì sọ̀rọ̀ bá àlejò àdìsẹ́lẹ̀. olókùn amẹ́rù rẹ̀ ló bu ànábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀. ó ti ẹ̀ tọ́pọ̀ ànábì gẹ́gẹ́ bá àwọn ìyàwó rẹ̀ ti tọ́jú. ojú lè ṣe èdè yẹn. obìnrin ọjà ní ọ̀sọ̀tà fún ọkùnkọ̀ fẹ́yàwó mi ọ̀rẹ́ òun yìí kọ̀ ọ̀fẹ́. ìyá òkèrú wọn náà tún sọ̀rọ̀. láti wá ṣe tí ọ̀sọ̀ fún ọ pé ẹrú mi ni mo wọ ọ́. radiyallahu anha ọlọ́pọ̀ yẹn àwọn eléyìí ni àwọn ẹrú mi bá yìí. ẹ ti dì náà kẹmọ bá wọn lò láì jẹ́ kí wọ́n fi òdiwọ̀n tó kà yín tó lè ní. lọ́wọ́ náà bá ní wọ̀nyí ní ọ̀hún ní fúròjìhìn àbẹ̀kù ìlà àlẹ́ ẹ̀dùwàjìhìn ọ̀hún máa bẹ̀rẹ̀ ẹ̀yin náà lọ́wọ́ ẹ̀yin náà wọ́n ọ̀yìn ìhùn máa ní àwọn ẹni tí wọ́n sọ abẹ́ wọn ẹ̀yàtú báwọn ìyàwó wọn àbáwọn ẹni tí wọ́n ní kàpá lé lórí ìbáyàwó àìsàn jẹ́ ẹran lọ́dọ̀ àwọn ẹrú wọn lóbìnrin eléyìí títí bẹ́ẹ̀ kò lè sọ̀rọ̀ ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kápá wọn lábùkù kábù wọn. nítorí pẹ̀tọ́ rẹ ìyàwó rẹ ẹ̀tọ́ rẹ sì ni ẹrúbìnrin rẹ bẹ́ẹ̀ láti sọ pé nù sẹ̀ríà kò sí òwò láàrin ọkọ àtìyàwó. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò sí òwò láàrin olówó àtẹrú ẹ̀bìnrin ẹrúbìnrin dáà ń sọ̀rọ̀ ẹlọ́gbàdì òkú òun náà lẹ́rú ìṣẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ ẹ̀rú. Ẹ̀sùn táwọn ẹrú tẹ̀sí tipátipá mú tẹ̀sọ lẹ́rú tààrà. Ilé ìjẹ òṣìṣẹ́ jẹ́mbẹ̀. Lẹ́yìn náà, bàbá wa fẹ́ sọ fún wa nípa màwáyé àdìlẹ́dẹ́ sallallahu alaihi wa sallam. Àwọn adàlà àwọn ẹrú kùnrin àwọn ẹrúbìnrin ló ti síwájú. Àwọn adàlà àwọn ẹrú kùnrin tànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam. ṣùgbọ́n nínú ṣẹ̀ríà tí máa sọ pé mọ́wúlá tọ́pì tọ́lù kẹrù tó túmọ̀ sí ni pé ẹrú ẹni tí ó gbọ́kù kúrò lọ́rùn rẹ̀ ọjẹ́rú fún un rí ṣùgbọ́n ní báyìí tó ti gbọ́kù kúrò lọ́rùn rẹ̀ eléyìí náà pè ní mọ́wúlà olùkọ́ ní abúlù olùkọ́ rọ̀ pé ẹ̀kọ́ wọ́n gbọ́ okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ wọ́n ti sílẹ̀ ṣùgbọ́n àwọn pè ní mọ́wúlà fún nítorí pé àdìgbà anábì sọ̀rọ̀ bá àdìwà rẹ̀ sẹ́lẹ̀ ó ní ìlànà ìwàlẹ́hù nímọ̀ àdàpọ̀ ìlànà ìwàlẹ́hù nímọ̀ àdàpọ̀ ìjẹ́ wàlí tọ́lẹ́kọ̀ọ́ àti gbogbo ẹni yóò máa bẹ̀ sí ẹni tó gbọ́kàn ẹrú lọ́rùn ẹrú ẹni tó gbọ́kàn kúrò lọ́rùn ẹrú tó sọ̀dọ̀ ma òun náà bẹ̀ ní ẹni tó lẹ́kọ̀ọ́ àti gbogbo rẹ̀ làtí ètò tó dẹ́rù yẹn bá ti kú bẹ́ẹ̀ táwọn ọkọ̀ lọ bọ́gà rẹ̀ tẹ́lẹ̀ áwọ̀ tó fi àwọn àwọn tó yẹ gbogbo rẹ̀ lẹ̀ bàbá bí màmá bí ọmọ bí ìyàwó àtẹ́rẹ́ lọ tọ ààrẹ nìkan kan lọ gbà náà lápòwò lọ bá ọ̀gá rẹ̀ tọ́ sọ́dọ̀ mà tọ ayé ṣùgbọ́n ẹni tó wà òun nìkan ò lè dá gbogbo dúkìá yìí gbà lábẹ́ òfin ọlọ́run wọ́n gba iye tọ́lọ̀ nípa fún ọ ètò ẹ̀kú ẹni tó gbọ́ fún ẹrú kúrò lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀ rí ọ̀ láàbò lọ fún ọ. torí ẹ̀ àwọn dálẹ́rú ẹrú kan fánàbí sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ fánàbí sáà náà fọ́ sọ̀rọ̀ hàn nínú ẹni lẹ́yìn ibnu Haritha ibnu Sharah ibnu Sharahi lẹ́yìn ọmọ Haritha ọmọ Sharahi ọ̀kan lọ́la. ẹ̀yìn tí wọ́n gbé lẹ́yìn jíjẹ ogún rẹ̀ lẹ́yìn jíjẹ ogún rẹ̀ lọ́dọ̀ Khadija ìyàwó rẹ̀ Khadija fún Ànábì sallallahu alaihi wasallam. àwọn obìnrin ni ẹ bá ẹ̀rí Zainab bintu Jahsh orúkọ Ànábì sallallahu alaihi wasallam lẹ́rú bìnrin Khadija òun wà ní sọlá ìṣẹ̀lẹ̀ níta ni ẹrúkùnrin lẹ́yìn ìgbà àríkà bẹ́ẹ̀ àti gbọ́ nínú síra ìjọ kan fọkàn nínú àwọn obìnrin rẹ̀ ọwọ àjókòó bì kan gbanu ní tèrè ìgbọn sànàbí Muhammad sọlọ wà àríwá àríṣẹ níta bá ti bùn yóò parí nù ẹgbẹ́ pé ẹ kásáró ẹbí mi mọ bọ à. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ lọ sí ìrìnjú àti bára ní ní ipa sàrà yín jẹ wọ́n ti ṣe sàrà ìwọ ní ìrìnjú àgbẹ̀bọ̀ náà pààrọ̀ àtọ̀ ní tí ìwà ti ní gbogbo àwọn olùrìn lẹ́nu ìṣẹ̀fọ́n. èmi kẹ̀kẹ́ lẹ́nu ló ń kú tẹ́lẹ̀ tí tó gbé bàjẹ́ àti jẹun kí ìyẹ̀wò ìṣe bá tó bá jẹ́ pé tọ́ọ̀nù sọnù ọlọ́run bọ́ pàpà fún ọlọ́run padà bó láti rí olóòní díẹ̀. ẹ má sì lè gún ti ba sàrà yín jẹ ìfara níní ẹ má ti ba sàrà yín jẹ tó bá rẹ̀ yẹn lọ́wọ́ mẹ́mi là ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú àwọn èèyàn tó bá ti tó bá tó bá ti lè ràn ọ́ lọ́wọ́ ìnínilára ní ìfẹ́ ìbàjẹ́ jẹ kúkú má ṣe fọ́ kí ẹ lẹ́ni yóò fi kó máa lọ wọlé ààrẹ náà gẹ́gẹ́ ẹni tí ń náwó rẹ̀ nítorí káyọ̀ wala yu'minu billahi wal yawmil akhir tí o sì gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ọ̀gbọ́jọ́ kan gbọ́. torí délé ká sọ̀rọ̀ àwa tó bá ti sóore fún yẹn má lóṣooṣì kò sóore fún ni lóṣooṣì ìkànnì. torí délé àwọn obìnrin wọn yẹn wọn àlẹ́ sọ̀rọ̀ láàṣẹ náà láwọn ẹrú lọ́ọ̀ fi ṣe é gbọ́n. lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin àtẹnudọ́rọ̀ ọba bá sàánù ẹnu ọ̀rọ̀ ẹja wọn jẹnu kòkòrò jíjà ní dẹ́lítì yóò máa já wọn jẹnu tó bá yóò máa sọ́nu gbogbo tó bá ti jókòó kọ́lẹ̀ mi mọ̀ máa rí mọ̀ máa ṣe bẹ́ẹ̀ fún ọbẹ̀ nínú la fẹ́ wú ẹ máa wú náà ìtọ́jú torí ẹ̀ ló ti jẹ́ kó má gba omi láyìíká yìí má gba láyìíká yìí bàbá àjọ ń ṣiṣẹ́ ká lè máa ra wa lọ wà á gbọ́rọ̀ níjẹ́ tí ọba tí ọ̀rọ̀ lọ́mọ à ó kò ṣe o ni kò máa tẹ̀lé gẹ́gẹ́ kò máa tọ́jú lé ìwà tí lórí ọdún kan máa kọ́ lẹ̀ ara máa di ara yọ òrò ẹlòmíràn fifty naira forty naira èlò ninety. àjọ mi ìlú làwọn ará gbogbo èlò láti ẹ̀dùn fún wájú ẹ̀dùn. lọ́ba tí owó tà lọ́ba owó rẹ̀ ni èyí tí ọba délé ibi tí wàá dé ń sọ one twenty lọ́jọ́ o ẹ̀sìn one twenty thousand. Màmá òun obìnrin lè ní ẹrú ọgbà ẹrú ṣé owó la pè owó ni wọ́n bu ànábì sọ̀rọ̀ wá àríwá rẹ̀ sẹ́yìn. èyí tí wọ́n fẹ́ kọ́ láyè ẹ̀kọ́ kan fún ní sọ̀dá àpèyí seven thousand nígbà tí wọ́n ti délé omi five thousand kó kọ̀ọ̀kan pé ó ti pọ̀ jù lọ́kọ̀ọ́lá ọ̀fẹ́ rẹ̀. ẹ ti lé ìfún bẹ́ẹ̀ ti máa tọ́jú ilé tó bẹ́ẹ̀ ti ní bá ọ̀kọ̀ọ́lá ọ̀fẹ́ ọ̀rọ̀ ọ̀kan lágbàá tòun ti di jọ́kan dàbí jọ́kan nígbà tí ilé kan ohun tó ọba pẹ́ tó kú bá ta ni ẹ̀ jáde ló ń wá gbà. ẹ dá tọ́ ọ yá àwọn ìyọ̀ǹda rẹ̀. Bẹ̀rẹ̀ náà máa wọ àwọn obìnrin tẹ́ máa fi kọ́ọ̀tì ibi bá ti lo jìlbá nìkan ní túmọ̀ sí bá ti tẹ̀lé ẹni tó lẹ́sìn. Ẹ lo jìlbá àmì ní pé lágbájá yọ lẹ́sìn. wá dé kó wá dé kó tó lẹ́kùn bẹ́ẹ̀. Ìjọba tí wọ́n ń tẹ̀lẹ̀ onígbìngbà tí wọ́n tó lò dìbà tó bá Àwọn ẹni tí rí òwò àti ah! á ń wò pé àwọn yìí ẹ túmọ̀ kan eléyìí ọ̀dà o. Ẹ̀rọ àwọn àwòkọ́ ti àwọn àwòkọ́ṣe àwọn obìnrin rí ẹgbẹ́ lómi ju ọkọ rẹ̀ báyìí látàrí pé àwọn àwòfò ń pọ̀ so tí ti di ṣẹ́gẹ́rẹ́ kan pé sórí tí wàá gbé tiẹ̀ gan sórí bó ṣe ń ní ká iná ojú ló ṣe kí nípa ọmọ bẹ́ẹ̀ tí máa o òru ẹlẹ́yẹ̀kọ̀ nítorí ọkọ ló ti sí ní nítorí ìyàwó lẹ́yìn náà ti ń débìlà. tó bá tó ti rọ náà ni ọlọ́run tani ọ̀sán lẹ́sà ọmọ ọmọ kúlẹ̀ ayé mi ọmọ tó bá tó ti rọ ọkọ ni à ṣé ẹjọ́ ò láì dáná ẹjọ́ ò ní náà. ìwé ìlú ti dé pé ẹja kí ìta kájọ pa ẹsẹ̀ fún bọ́lá ọba ti tẹ̀ ilé ìwé ìjà ńlá dáa. tọ́ zẹ́yìn ló ń

obìnrin tó ń jogún lọ́dọ̀ bàbá rẹ̀ tó ń ànábì jogún rẹ̀ lọ́dọ̀ bàbá tiẹ̀ tó ànábì sọ̀rọ̀ bá àtẹ́lẹ̀ àti fún zayn ibn haritha subhanallah kọ́ lọ́rùn ọkọ wọ́n tún gbọ́ lọ́rùn ìyàwó tún wọn tó eléyìí ọ̀kan nínú àwọn ẹrú kan yà ànábì sọ̀rọ̀ bá àtẹ́lẹ̀ ó lù gẹ́gẹ́ pé ànábì tó fẹ́ràn náà ló ti fẹ́ràn bàbá rẹ̀. so ọ̀kan náà àwọn ẹrú ẹ̀ nínú wọn ni asilam nínú wọn ni Abu Rafi nínú wọn ni Tawban nínú wọn ni Abu nínú wọn ni Shukran orúkọ rẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ nínú wọn ni Rabah. òun jẹ́ nùbí yòn láti ilẹ̀ nùbà ní Sudan ìbẹ̀rẹ̀ lè ti wá. àti yẹ̀sà òun náà ti jẹ́ nùbí yòn ayọ̀ láti ilẹ̀ nùbà ló ti wá bìlà ló nùbà ní Sudan ló ti wá. وهو nla العرانيين òun làwọn ẹni táwọn táàpé ní ọ̀rọ̀ àníyàn náà pa. àwọn àrùnbá ni yóò ní ẹ àárẹ̀ ti wọn tí wọn á wá tó bá níbi sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ ń tọrọ ìwòsàn láàrin tó ti wọn. Àlẹ́bí sọ̀rọ̀ láàrin ìwàlú sẹ́lẹ̀ wọn pa láti ẹ̀jẹ̀ fún wọn nítọ̀ọ̀ àfúnni rẹ̀. tí wọ́n á mú ìtọ̀ọ̀ àfúnni ọlọ́sìn fún gbogbo wọn lálàáfíà. Tí wọ́n á ti máa tọrọ àfúnitọ màálù tọ àbùtà gbogbo ẹ kìí tẹkùn nítorí pé àtìjọ àtìgbẹ ẹranko ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹran ẹranko ẹ sì mọ̀ pé àfúnitọ sájẹ bẹ́ẹ̀ ni màálù tọ́ka jẹ àti ewúrẹ́ tọ́ka wá eléyìí túmọ̀ sí pé ìtọ́ wọn kọ́ àti ìtẹ̀kùn ìjẹ wọn kọ́ ìtẹ̀kùn. torí rẹ̀ o lè mú owó tà ọlọ́run bó wú ọ̀tá. Lẹ́kìn ìtọ́jú ìrọ̀rùn títí tọ̀ màálù ìtọ̀ ràkúnmí ìtọ̀ àgùntàn ìtọ̀ dáadé ìtọ̀ ẹni tí ẹ bá ti gbà á níbi títí ń tọ̀ ni wọ́n gbà á èyí kò tí wọ́n jẹ́ pé ìgbà ti kalẹ̀ yóò tó akọ pẹ́pẹ́pẹ́ nínú ògbò yára ti kìí kìí ń olóògbò ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa mú ikú olóògbò ó ti ti kọ́ lórí tó tí ó kú. tó di àwọn àwọn ni yóò mú wo àbíbí tó lórí o wọ́n fún o. ètò ìyá o bá ní mo sọ síbà tó kọ́ bá mi àbámu o. Bàtà mú tọ̀tà gbádùn. Wọ́n wá mú sàárì tó ń àbí ẹrú ẹrú ànábi tó bá ti là ní. Wà káyì máa lójú. Tẹ̀sán wà àdìgbà láyé ọjọ́ ti pẹ́. Wà káyì tó máa lójú wọn United Nations ẹni tí pààyàn náà bá pààyàn ogójì méjì. Àmì dára lè ọmọ gbáyé tó fi máa jẹ wà búrẹ́dì. nítorí púpọ̀ lọ́la àti púpọ̀ náà tó bàbá tí tàbí ìlàjẹ ti ṣe oúnjẹ lọ́pàá wọn. torí ẹ̀ àwọn òní kankan gbọ́ lẹ́nu àwọn tó ọmọ tí wọ́n ti yẹn òfin ọlọ́run là ń tẹ̀lé àfàfẹ́kù máa lè jẹ èyí yẹ ti yọ̀bọ̀ wò ó wọn lè àṣẹnu ní ọwọ́ àmì ṣọkùnmẹ́n lè kọ́ omi yóò dé wọ̀ nígbà tí ayé dúdú lẹ̀ tẹ̀lé àbíjọ náà dájọ́ náà làwọn àṣẹ olùkọ́ sẹ́ni tí ó lè wà nídàájọ́ tọ́lọ̀ fáwọn ẹ̀yìn ẹnìbi sọlọ àdúrà ní ẹwà ọlọkà ẹmọlọ nbọlẹ abẹ sáwọ níbi tó tún ọlọ kò síbi tó sáwọ torí pé tó bá ọ tó bù ọ láti ọlọ tó dára bẹ́ẹ̀ ló fi ọlọ. mẹsàkẹrọ ọmọdéjìrì máa ń tọwọ ọmọdéjìrì mọ bu láti ìwọ náà gbogbo ẹ wọn jọ kú kíákíá ẹ̀ka àwọn وكتبنا عليهم فيها أن النفس بالنفس lórí òfin ọlọ́run ti síwájú bí èsì tuntun òní kí ẹ̀mí tó bá pààyàn tó pa wọ́n pọ̀ náà tó pa wọ́n pọ̀ náà tó báyìí ni wọ́n pa wọ́n náà wọ́n lẹ́kùn tó kẹ́kọ̀ọ́ sọ́ọ́ fi hayatun yà olè àlùbá ìṣẹ̀lẹ̀ ń bẹ́ fún lára gbígbẹ̀sán ẹ̀jẹ̀ nílà káyì. àwọn alárùbáwá náà ìjà ìlíyà táǹkì ìjà ìlíyà orí wọn tó pé lágbà òní nínú òfin tí wọn lò gbà yẹn alùpàtúlò àlùfáà yẹn pàtó ìpè tó bá pààyàn lórí tí wọn pẹ̀lú ní ìpàkùpà ìpè tó bá pààyàn lórí tí wọn pẹ̀lú ní ìpàkùpà. wọ́n ti mọ̀ pé wọ́n kọ́ sọ́wọ́ àlọ́ àjẹ́ ẹ̀ wá pààyàn ọ̀wá ń kà

olóko ni e tí ó wọlé àforí èèyàn mú kọ ẹ̀fọ́ àwọn ọ̀daràn ni ẹ́ nítorí pé ẹ̀yin ọ̀bẹ̀ wọ lọ kí ni ta kí ni ta wò kí ni ti bá lò fún agbára yín ọ̀ka gbogbo ẹ̀ wọ́n bọ́ rọ́bà ẹ̀gbọ́n ni wà lówó lé orí mẹ́ta ní bẹ́ẹ̀ ah, ọ̀daràn àgbà torí di eléyìí àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ náà ẹ ẹ ẹ̀tún máa rẹ lójú bíkọ́ sẹ́mi èrè ọ̀gọ̀ wọ́n ti tiẹ̀ lọ ẹ̀kan ìsúná rẹ lójú wọ́n gbá rẹ lọ. àánú ẹni tí wọ́n wá fẹ́ fún ìsúná lójú wá sí ọ wá ní. Ah, ah, èyí tó ń sàánú ẹni tó ń kọ́kọ́ kí n tó bá lójú. pa àtìmá tí bàbá rẹ ni wọ́n á ní wọ́n pa ẹni tó pa báwọn. nítorí ọba sọ̀jẹ̀tì ni pé tí ọ̀nà tó ń bẹ títí tá a bá kọ́kọ́ pa àtúnlẹ̀ jì káfí tó pa káfí wá tó pa káfí hmm. wá tó bàbá èyí bá ti jẹ lọ pa. omi kan òun ló lù wá ìlólú àgbà náà lẹ́wà sànú ẹlẹ́sìtì hìm ẹ̀kọ́ kò ní dáa fún bìtì náà nítorí pé tọ́ba dáa fún bìtì báwọn ó fi àwọn èèyàn pa láyé ẹ̀rú ti di ti ń ṣẹlẹ̀ nígbà tí wọn ò lò fún ọlọ́ ẹ̀rí ti ń ṣẹlẹ̀ wọ́n kàn pa ẹ̀ pa púpà ẹ wo ọ̀kadà ọ̀kadà táwọn èèyàn gbìn ọ̀rọ̀ ló mọ ẹ̀yẹ tẹ̀sí púpà ó lè pa ẹ̀kọ́ túlẹ̀ àti wọ́n rò pé tẹ́ bá rò ní.

ẹgbẹ́ tó máa gbọ́ ọ̀hún sẹ́wọ́n tó gbára ní òkú yẹn yẹn náà torí di eléyìí ọ̀hún mi ìyẹn ọlọ́run ọba ti wá lẹ́nu tó ń wá àmọ́ wà lásọ̀rọ̀ àdọ̀pọ̀ ọlọ́run kẹ́kẹ́ sọ àlàáfíà má nàwó bàjẹ́ sọmọ làkejì torí kọ́ lọ́ba náà rẹ̀ sí wọn náà yẹn ti pa ẹrú yìí nù ànábi sọ̀rọ̀ lọ́wọ́ láti nìkan pa wọn náà nínú àwọn ẹrú ànábi sọ̀rọ̀ lọ́wọ́ nínú àwọn ẹrú rẹ̀ náà tí lè tún jẹ́ kírkírọ̀ kírkírọ̀ òun náà láti inú àwọn anúnúbà ni nílẹ̀ Sudan lọ́gbọ̀ Sudan wọ́n pè ní biladu nùbà tó ibẹ̀ ló ti wá. tó kò sí sájòsí pọ̀ láàrin nùbà àti nùpé ọ̀pọ̀ iye torí báwọn kan àwọn ìtúrí ẹ̀ka fẹ́ pa wọ́n pọ̀ ìdí mọ̀ tí wọ́n sọ pé nùbà lédè lárúbá kò sí pí tó níbi àwọn aṣọ pé nùpé nùbá nùpé ní àwọn tápà gbogbo àwọn nùpé nígbà tó ti pé ìlànà nùbà ni wọn ti wá nílẹ̀ ìlà nígbà tí wọn á dàgbà bí ni wọn sọ bí ìyẹn di bí ni àlùwà o àbí pí náà ń jẹ náà ìgbà tí ò pí ni wọn sọ di bí tó bá jẹ́ pé p ní bá jẹ́ lọ àti pé kò sí p ìpìlẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ pé bó ti yẹ náà wọ́n fi ẹ̀sìn náà wọ́n ti wá wọ́n á ní ìbẹ̀rẹ̀ wọ́n ti wá aláwọ̀ àwọn dájú pé ilẹ̀ kọ́ ló bí ẹnìkan ẹnìkan òwú bí igi níbìkan gbogbo aládáwa bíi àwọn bàbá wọn wá láti bìkan ní Nàìjíríà yìí so nítorí délé ìjọba wa jẹ àtọ́lọ́ máa bẹ́ wúlẹ̀ pé orí ló mú ọ̀lẹ̀ yìí ẹnìkan mẹ́tẹ̀ wọ́bẹ̀ ṣe èso àwọn baba ńlá rẹ wọ́n wù bí jí wọ́n kúkú wù bí jí fa níbi fẹ́lẹ́ tí wá wọ́n wù wọ́n máa rọ ẹ̀dá lọ́mọ onílẹ̀ ẹ̀dá lọ́mọ ẹ̀dá lọ́mọ òkè gbogbo ìjọba ti bára yín ẹ̀dẹ̀dẹ̀ lọ́kùnrin ìjọba wájú ẹ̀ má láti ilẹ̀ lóńgbà ìlànà àwọn méjèèjì ti wá. tẹ̀síra yìí báyìí gánà àlàsàkọ̀ àlàsàkọ̀ lèyí sallallahu alaihi wa sallam olówó gbogbo nǹkan tó bá wúwo bí àwọn ìyàwó àtẹ̀bí sallallahu alaihi tó bá ní ìrìn àjò òní ọgbà lẹ́yìn ọmọ wọn lẹ́yìn àwọn ọmọ lọ lẹ́yìn lẹ́yìn.

òun ló jí aṣọ òbúra o lójú ogun lọ́jọ́ Khayba ó jí nínú ogun lọ́jọ́ Khayba sẹ́wọ̀n kí nǹkan ó ti dà pọ̀ ipò ẹnìkan láti nítorí pé ẹrú ànábì ní ojú wọn tó àṣìyẹ tí wọn lọ́wọ́ àṣẹta àbí tó àṣìyẹ pọ̀lùpọ̀ yé ẹrú ànábì ní sọ̀rọ̀ àṣìyẹ àmọ́ nǹkan lọ sọ yóò Bukhari láti rí wa tú wa. èso tàbí táwọn arúgbó ṣe sọ́kẹ̀tẹ̀ ní sọ́kẹ̀tẹ̀ ọ̀fẹ́sẹ̀ ilẹ̀ gánjáì ojú kí ni ṣàmùlátà àbọ̀bùra. láàrin náà àti lọ́mọ. ẹ̀gbẹ́ni ó ní díẹ̀ ní àmọ́ lè ọlọ́ni wọn máa dáná ní yẹn àníyàn òun wọ́n máa ń yan òun lónìí yẹ́tì bí máa wọlé yẹ́wò máa pè é àná. ọ̀tún dáná bí kan láti dín kankan nínú èrè ogun. ẹnì kẹ́ni tó bá fi lè dín kankan nínú èrè ogun yóò ní wá tó bá jẹ́ ọ̀gbìn ní àpè àná. Ẹ̀rọ tó bí abẹ́nẹ́dìtì ẹ̀mí ti ní ẹ̀rọ tó ṣẹ́ni tètè à ó lè ní ẹ̀. Àlẹ́ yìí kan lọ, ọwọ́ àná àti tàbí sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ náà ẹ̀kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ wàlà sọ́dà pàtẹ́lì nínú wọlé ọlọ́run bá kì í gbà àrùn kan tá a bá kì láì sè mọ́ra ọ̀sàlùwàlá àbọ̀ ọ̀sàlùwàlá ògbígbé ẹ̀yìn gbẹ́gbẹ́ ẹ̀sìn islam ọ̀gbà bẹ́ẹ̀ òtítì tọ̀pa gbogbo báyìí ọ̀wá lọ sàlùwàlá pé ọlọ́run nínú bẹ́ẹ̀ ni ó tó ròdì ó ti rí pé ògbígbé gbé tọ̀ ọ́ bẹ́ẹ̀ sàrà àtẹ̀yẹn ti látara owó tẹ̀yẹn jí nínú èrè ogun ọ̀rọ̀ nígbà. ìṣẹ̀lẹ̀ ń lọ́wọ́ ajá ara pẹ̀lú bọ̀ láyé ọ̀bálú ẹ̀lọ́ pẹ̀lú bá ẹ̀dá lọ sí ìjọba ọgbà kò ńlá bí gómìnà bí pírẹsidẹ̀nt chairman local government àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ ọba wa wa ni ẹ gbogbo kíláàsì tó tọ́ pẹ̀lẹ́ fẹ́ kọ́ mẹ́tíláàsì ẹ̀fẹ́ tó kọ́ ẹ máa wo á á inna Allaha ta'ala tayyiban la yaqbalu illa tayyiban kí ló tó mẹ́ta bá ó ti wú wọ́n ti tó kọ́ ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kọ́ wá sọ fún kótó ṣe ọ̀tọ̀ ni kẹ́ bá fún wọn ti ṣe akú mẹ́tíláàsì lẹ́yìn ṣáà àgbàdo lọ kí ló tó mọ́ wọ́n ti wú mẹ́tíláàsì.

aṣọ ọ̀bọ̀ra yẹ yọmọ gbinamala ni kí n gbinamala nínú sàárì rẹ aṣọ ọ̀bọ̀ra tó dí lójú ogun kí n gbinamala nínú sàárì rẹ subhanallah ẹnjọ́ adí ogun olùkọ́ aṣọ ọ̀bọ̀ra mi wọ́n ti tẹ̀ bí wọn bẹ̀ ẹ̀dínà alẹ́ ààyè bó bá yẹ kí n tó kéré jù lọ́dọ̀ wàhálà yìí rẹ̀ bàbá wa dí òtọ́ pọ̀ wàhálà wọn kà á ọwọ́ nínú Muwatta ti Imam Malik ní Bukhari nù ètò àwọn nínú Muwatta ti Imam Malik annalẹ́bí ọ̀lẹ́hà mídàn ìgbẹ́ ni tó di aṣọ òbúra ni mídàn ìgbẹ́ ni tó di aṣọ òbúra ni mídàn. ẹlọ́kùn lẹ́kàn àwọn tí wọ́n gbé tìrà tọ̀wọ̀ wà lẹ́yìn ọ̀rọ̀ Ibn Qayyim yìí wọ́n ní Ibn Qayyim rahimahullah níbi ọ̀rọ̀ tí wọ́n sọ àtúnṣe wà lẹ̀. wọ́n nítorí wọ́n da ìròyìn pẹ̀yọ̀pẹ̀rọ̀ wọ́n da pọ̀ mọ́ ti nídàá. nítorí pẹ̀yọ̀pẹ̀rọ̀ kìí sàdí ti tiẹ̀ lọ wá nínú rẹ̀ pálọ̀ ìṣòro àìsílẹ̀ sọ pé ìnáhà lẹ̀tẹ̀lẹ̀tẹ̀ ìbò àlẹ́ ìyìnà ọ̀rọ̀. kìí sinú àdí tirẹ̀ ló ti wá pé aṣọ yóò mọ̀ sí iná rẹ̀ lára. èyí ti sòrò ló di aṣọ ògbóra ẹ̀rọ àǹfààní tàkìtì lọ. ìrètí ká ló ń gbèrò jáde ìtàkùn ìdẹ́ntì ìyá ẹ̀yẹ. gbọ́dọ̀ ti ta ké ẹ̀yìn fún kíra tẹ̀ ń gbé jáde. ṣé tó ní kíra sọ síbẹ̀ lórí àbí òrí bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀ ni àti ṣe ó lè wáyé lórí pé mo bá gbogbo orí lọ́kọ lóṣù àti oṣù kọ. kò àti máa wo rẹ̀ ó sì ń bẹ́ẹ̀ ní tó pọ̀ jù láyé. nígbà tí ìyẹn bá wá kọ

ǹjẹ́ wọ́n sọ nípa mídà tó jẹ́ aṣọ òbúra ìnáhà tẹ̀lifẹ̀ ìbò àyè ìnáwó òǹkùnàmọ́ lára. ewu ni wọ́n fẹ́ nu méjèèjì. afẹ́ka nu méjèèjì àkọlọ́kọ́ là wà o. àtòkùnàmọ́lá àti nulẹ́ni ń bẹ àkọlọ́dàkùnmọ́ jàre. káwọn náà wà sọ̀rọ̀ káwọn yóò lè. ẹ̀yìn ti mà nítorí bí ó lè náà lójú kòkòrò. ojú òkú òní nǹkan ní nǹkan ní ti kọ́wọ́ lọ sí nǹkan ní nǹkan. ayọ́kàn nìyá lè ti sùn nìyá lè ti sùn ògùn rẹ̀. ìbọn ìyọnu ti ń fún ẹ. ìdọ́lọ́ ti ń fún ọ. jẹ́ kí n tọ́lọ̀ fún ọ kún ọ lójú kojú ọ kò ní jẹ́ kó o kó o rájú إذا ما قلت ذا قلب قنوع فأنت ومالك الدنيا سواء lókùnbà tó ti láyọ̀ ọkàn àti wá àti tó rí ayé ẹjọ́ kan kọ́nà tó lè dáa jùlọ dúró bẹ̀rẹ̀ rí ayé lórí wo fún fi àti jẹ̀ṣà àti sẹ̀fínà sẹ̀fínà ànábi sọ̀rọ̀ àti ọ̀nà wọn pè ń sẹ̀fínà ọkọ̀ ojú omi nítorí pé wọ́n wà lórí ìrìn àjò kan wọ́n á fún wọn fún wọn ti ń pẹ́rù fún tó nígbà ní kíkà kó lóun lórí sì rú gbogbo kó pa ọlá abánabi ṣe pé kẹfì ìlà so ọ̀kan nínú àwọn ẹrú ànábì nù sọ̀rọ̀ àṣùnà ànábì ló kù dẹ́ tọ́ bákan náà eléyìí náà ànábì bọ́ pọ̀ ẹrú kúrò lọ́rùn rẹ̀ nínú wọn ni alájà wọ́n pè ní àbú mishra nínú wọn ni afla nínú wọn ni rubin nínú wọn ni tọ́hmẹ́t àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn eléwò bá jẹ àwọn ẹrú kan bá nàbẹ Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn ata ni ọmọ ọ̀dọ́ rẹ̀ tí wọ́n máa ṣe ní ànábì sallallahu alaihi wasallam tí máa rà lọ. ànábì ìyàwó ànábì sọ pé olú máa ilé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn náà gbìyànjú láti máa ara wa lọ́wọ́ ìwọ́n sílẹ̀ kò burú ká tó lọ́mọ ọ̀dọ̀ tí ó máa ràn wa lọ́wọ́ nítorí pé ẹni tí ń gbọ́dọ̀ yẹn tí ó sì máa ṣiṣẹ́ sí yẹn tí ó máa ràn yàn lọ́wọ́ kọ̀dá dúdú ọ̀tà ti lọ́dọ̀ yẹn ọ̀gá rẹ̀ torí pé ń bọ̀ torí pé nǹkan lọ́wọ́ òun kò bọ̀ bí orí ẹran. ọ̀gá rẹ̀ lọ́wọ́ ń gbálẹ̀ òun wò pé tọ̀ ìlọ́mọ pé ọ̀dọ̀ òun dọ̀tí. ọ̀gá rẹ̀ ń ń fa omi òkú mi mí wẹ̀. kò ojú má rẹ̀ kátó wá rẹ̀. rẹ̀ ìjà tẹ̀lé àkọ́jọ́ gbogbo ayé ká sọ kúrò lórí wáyà àtẹ́bí lè ta kìí náà. a a sọ̀dọ̀ dúpọ̀ bẹ́ẹ̀ kàtì ìdí mbẹ̀. bàbá rẹ̀ ń gbé síra bọ̀ òun wò ra náà di mùsùlùmí. because ayé ọ̀làjú la wà ìta yóò dúdúdú àrùjẹgẹ nìkan mú alẹ́ rú bá tòun lórí nǹkan tí ń bẹ lọ́dọ̀ nìkan gbà. olùkóyè wa. الناس للناس من بدو ومن ومن حضر بعض لبعض وإن لم يشعروا خدم أو هي ثانيه قرآن وغدر وغدروا أقول أفكر الله ما تستطيع أفكر قد أقول بوغا تريد أن تبقى تستطيع بكام وأنا أقول لك أن تستطيع بكام ìfẹ́ ti èèyàn wọn. ṣùgbọ́n ẹjọ́ kan àtàkì èdè ni ẹni tó ń gbọ́dọ̀ rẹ̀ níbi iṣẹ́ òní tí ó fi máa ṣiṣẹ́ sí. wọ́n wò sùsùn wọ́n fi sọ́dọ̀ babaláwo. sọ̀rọ̀ pé lóye tọ́ yẹ bọ́ ọ̀nà torí àwùjọ bẹ ojoojúmọ́ nígbà tí èèyàn ń bí odó dún lé mi pé ẹ ti bóyá iye ọmọ wọn tẹ́lẹ̀ báwa fún kìnnì kan wọ́n tẹ́ iye ebe iye ebe ẹ̀ẹ́dẹ́gbọ́ ọ̀bọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìwé bí ẹ̀ẹ́dẹ́gbẹ́ lẹ́yìn. ẹ̀rọ pé tiẹ̀ bọ́ọ̀lù ibi tó ń gbẹ́rù lọ́pàá lọ́pẹ̀lẹ́ yóò fọ́ ọ. wọ́n ti máa fi ọsọ́dọ̀ àbá tún nàṣà kéènì kéènì kẹ́tọ́ fẹ́ ṣe náà dára rẹ̀ kéènì. abẹ́rẹ́ nǹkan mẹ́. tó àwọn ẹgbẹ́ rápẹ́ rápẹ́ náà ní tòwó tòbí báyìí báyìí báyìí ló lè bá a mọ̀ bẹ́ẹ̀. torí ẹ̀ àwọn ajá làwọn ọmọ ọ̀dọ̀ tí ń ṣiṣẹ́ fáwọn ẹbí sọ̀rọ̀ bá àyọ̀ àdìsẹ́lẹ̀ nínú wọn ni Anas ibn Malik tọ́bi ọmọ buhari Anas láti tí gbàdá rẹ̀ ti dé Madina lánàá ti ti ń bẹ̀ pẹ̀lú Anas sọ̀rọ̀ àti ọdún mẹ́ta ti mẹ́wàá lọ́dún mẹ́ta sí mẹ́wàá ìyá rẹ̀ mú wọn kọ́ńtà nàbí sọ̀rọ̀ àṣọ kọ́ máa ṣiṣẹ́ sí ànàbí sọ̀rọ̀ àṣọ ìwọ náà wà áwò kálọ ọkọọmọ sí lọ́dọ̀ bàbá páàbù bàbá àbá sọlá ìjọba wù ọkọ ọkọọmọ sọ́dọ̀ ẹ bọ nítorí wọn sábà ń ṣẹlẹ̀ ní pé irú ẹni tẹ ọkọọmọ sọ́dọ̀ rẹ lọmọ padà á máa fẹ́ yá ìrẹ tó ń bá yẹ yàkúyà ẹ tètè tèwádìí wo ẹ ti sí. Ẹ̀rọ ti gbẹ̀mẹ̀ àlè kọ́ fi sọ́dọ̀ ànábi sọ̀rọ̀ láàrin àrùn ìṣẹ̀lẹ̀. Ó ní bọ́dún mẹ́wàá ànábi ọ̀bá mi wí. Kí ló dé tó ti ṣe báyìí? Kí subhanallah ẹ wá wò ana ti wá wà lọ́dọ̀ anabi sọlá ṣẹlẹ̀ nígbà púpọ̀ yára wá wájọ wọn ọmọ mi ana ẹ bá tọrọ fún subhanallah àwọn yára yìí gbàgbé àti ẹran àpò àpá ti dé ibi padà. ìyàwó àtọ́gbà nàbì sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ ọlọ́run náà ní ànà sílà bẹ́ẹ̀ náà gbà bẹ́ẹ̀ náà fún un òkú wà dùn àlẹ́ o òkú yé ẹ̀mí sẹ́yìn tí wọ́n bá mọ́ ọmọ lọ́dún kan bẹ́ẹ̀ ẹ̀bí ìbò wà dùn àlẹ́ ẹ bá bẹ́ẹ̀ náà fún un ànábì sì ṣàdúrà fún ànà ìṣègùn náà ọ̀bí ọ̀bá wa gbogbo tó wà tọrọ lọ́sẹ̀ wọ́n tọrọ ẹ̀mí nígbọ̀nsán. wọ́n tọrọ àríkì fún wọ́n ti tọrọ kó bímọ púpọ̀ fún ara ti bímọ pọ̀ ó ti tẹ̀mí bí ọgọ́rùn ọdún rọ́bì yẹn lọ àwọn àyè ọmọ ọ̀dọ́ ní Ànábì sallallahu alaihi wa sallam fẹ́ yẹn ṣe fẹ́ ṣe kí wọ́n ṣe lọ́wọ́ Ànábì ṣe jọ àgbà ṣàṣeyọrí ọlọ́run adó ń wá wò wá. ẹni mo ti sọ pé mi bá nàbí mi ọdún wọ́n wá wọ́n wá ọ̀sán bá a ti lọ wọ́n sọ bẹ́ẹ̀ kìíní yẹ. gbọ́ ọ̀sẹ̀ nígbà ọ̀pọ̀. Ó ní tí mo ti ń wòran mọ́ wa, ọ̀sẹ̀ ìdáná báyà dìde sílẹ̀. tó ẹ̀rọ báwa ikú ní ọ̀sán ẹ̀rọ làwọn kò tó ti fi gbé fún mi. lórí ọmọ òkú tẹ lọ pé lọ́wọ́ bàbá kà kò tẹ́lẹ̀ ju bàbá kà nígbà tó bá kọ́ ọmọ ọlọ́mọ tó ọlá ń kù ìgbẹ́ ká sọ rẹ̀ jọ pọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn. <laughs>

anabi lọ nìkan epo bá da anabi wá pápá anabi sọlá àti ìlànà ìmọ̀ òjòjò tẹ̀lé ìjẹ ìjẹ àbúwá ìrìn àjò ẹ̀hẹ́ abdullahi bin masu ọlọ́gbàdúrà rẹ̀ ọlọ́gbàdúrà rẹ̀ ọgbàdúrà rẹ̀ ọlọ́gbàdúrà rẹ̀ dábàá pípé wọn lò ó gbó tẹ̀wọ̀ kí ni jẹ̀yẹ́ wọn sọ pé ọkọ̀ lù ọ́ gbó inú kan tẹ̀lé kinní kan kan àwọn òbí but ànábì èso ń jàmbá o àwọn tàbí yìí wọn kọ ẹlẹ́kọ̀ọ́ ńláńlá náà wọn náà ní ìdẹ̀rùn pílá ìsìn ẹni kọ́ máa ló bá tàbá ẹni kọ́ máa gbókè níta àbóòdì ní kọ́ gbó lè tuntun jọ kan gbàtí gbogbo yẹn máa ń ké pé ni wọn kọ kí ni wọn kọ yìí ni àmì ẹni pé wọ́n ti di àǹfààní lọ. wọ́n máa wá kọ́nyà ní láti lọ wò nígbà tó lọ́dọ̀ nìkan mẹ́ta ní. Bẹ́ẹ̀ni ọmọ kẹ́kẹ́. Ẹgbẹ́ lọ kọ́ kí ó dáadáa bó yẹ o. Tó wá gba ah, bàbá ti gbàgbọ́ ẹni tí. So sórí di eléyìí, ẹ wo Abdullahi ní ọ̀ṣọ́rù. Ó ti fẹ́ kí àlejò bá ń ṣẹlẹ̀ nípa bàtà nípa pákó. Bákan náà gbà mí tó bá lọ sí wọ́n gbomi lọ. wọ́n wá ní ẹ̀wá wojú mùsùlùmí irú mọ̀tọ́ náà fún un. ó ní kò sí àyà kan nínú Al-Qur'an àti kọjá tó mọ ọmọdé tó ti sọ̀kalẹ̀ mo sì mọ ẹjọ́ba tó ti sọ̀kalẹ̀. pé ìsìn mẹ́rin kan ní ìsìn tí ń bẹ lókè pẹ̀ tó mọ̀ nípa Al-Qur'an tó mi. tó bá jẹ́ ìjọba tó sẹ́kù láyé tó mọ̀ nípa rẹ̀ jù mí lọ tí yẹn ti lè gbé làkúnyà bẹ́ẹ̀ ti lọ́dọ̀ rẹ̀ ìbálòpá. ewu orí tọ́lọ̀ ṣe sùn. ṣébùrù umma olùmọ̀ àgbà nínú ìjọ ànábì sallallahu alaihi wasallam. ó gbé àdé ògùn ó gbé tán nínú olóma mójútó ìbáka nẹ́bí sọ̀rọ̀ àríwá ìṣẹ̀. ìbáka òun náà lẹ́ranko tí ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ lọ bí ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́jọ́ bí títí kẹ́tẹ́kẹ́tẹ́ tó gun ẹṣin kọ́ba lò kẹ́tẹ́ wá bímọ. ṣé ẹṣin náà pe ọmọ ní àbí kẹ́tẹ́kẹ́tẹ́? ṣé bàbá lẹ́pẹ̀lẹ̀ àríyá bàbá àtìyọ́ hàn lára rẹ̀? òní wọn ń pè ní bàbélà kò ní gábí ẹsìn kò sì ní kúrú bí kẹ́tẹ́kẹ́tẹ́ yóò wá jẹ ẹsìn nínú ẹwà kọ́dọ̀ ẹwà rẹ̀ tó máa ń ju tẹ̀sìn lọ wọn máa ń gun òun tí wọn bá fẹ́ ṣe fáàrí bí àwọn lọ́balọ́ba tó òun ọ̀pọ̀ bí kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ̀sùn kẹ́mọ̀ pé kò ní sí dẹ́ńtìlì kí ni máa bì í kẹsùn àbí kẹtẹkẹtẹ ogun ẹkún àbí kẹsùn ogun kẹtẹkẹtẹ onímọ̀ àbí ibà àká. ẹtí tọ́ka jẹ́ ìwọ̀ ní kájẹ kẹtẹkẹtẹ ẹtí wọn gun kẹtẹkẹtẹ wọn bí mọ oríṣi kẹta wọn pè ní bàbẹlẹ ibà àká tọ́tọ́ka jẹ ibà àká ọ̀tọ̀ torí òfin ṣe eré àtúnṣọ ikú ìdàgbẹ́sẹ̀ màá ìhàlẹ́ àlùwẹ̀ ìhàrọ́ọ̀mù ọ̀wọ́dàbẹ̀ ìhàrọ́ọ̀mù tí halal àti haram bá jọ pàdé haram ó borí péye wa. nísìnyí ẹ̀rí ewúrẹ́ ní ewúrẹ́ wa bímọ lọ́ba kú ẹ̀tọ́ alájà ládùúgbò. ajá wa ń fún ewúrẹ́ ní lọ́yẹ̀ kò jẹ́ ó kú ọmọ ajá ń tọ́jú rẹ̀ ní èrè kò jẹ́ ó lórí táwọn kan ṣe so ọmọ ewúrẹ́ wọn yìí yè ṣé ewúrẹ́ nù àbájá tò nínú òfin ṣẹlẹ̀ àníjẹ nítorí pé halal àti haram ti jọ pàdé kí ni ó haram eléyìí jẹ́ dídá sí lónìí bíi náà àbẹ̀wò ọba wa gbogbo alábòye tó péye nínú ẹ̀sìn wa kọ́ra wa lọ́wọ́. lórí àti nífẹ̀ẹ́ anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam lódodo ó ti wá lọ́kàn ẹni ẹni tí wọn àwò kọ́sì ní àwòkọ́ tá a máa ti. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله wọ́n ní pé ẹ̀sùn bá ti ẹ̀sùn bóyá ó ti ṣe àwọn ọmọ tí ó tọ̀ ní ẹ̀sùn náà nípa pé ẹ̀sùn bóyá ká má wà fún ẹ̀sùn bá ṣe àfúláṣì. Gbogbo ẹni bẹ́ẹ̀ bóyá gbogbo ti ṣe ìgbìyànjú àti yóò ti mú sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Síbẹ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìyá àárín òun àti náà bá ti wọlé wa. Wọ́n ní wẹ́n bẹ́ẹ̀ pé kí ni tí ó sì tí ó sì dára tó náà ní kókó tó wà lọ́sọ̀dọ̀ lọ kò ní ìlàjọ wájú àti ara rẹ̀ bẹ́ẹ̀nìkẹ́ni kò tó wà lọ́sọ̀dọ̀ lọ kóró ló kú wàdà kó wá ní pọ̀yọ́ kó wọ́n tún ní ìpàdé dídí ẹsẹ̀ mọ́ lọ́wọ́ ń tọ́sẹ̀ púpọ̀ nínú pèsè ayò ọ̀rọ̀ àwọn olùkórè jù tó bá lòdòdò tó bá lè tú bá àti mọ̀nà àgbẹ̀kù wọ́n á jẹ́ tuntun bá dolóńgbò ọjọ́ ní tuntun bá ṣẹ́gun àtúbọ̀ aláǹtẹ̀ ìjà ìrẹ̀lẹ́bí náà ámánú tóògùn òde ọ̀lọ́ ìdáwọ́gbẹ́tẹ́ àfọwọ́há tuntun bá èyí tí ọmọ kàdá tí ò ní dọ̀tí nù lọ́wọ́ ní kàtí. ilé ìlú tó bá ti dé lẹ́yìn tó tuntun bá wọn ní padà sí bí mọ́. tó bá ti fi lé òṣìṣẹ́ òṣìṣẹ́ lódodo láyé òfin ọlá tó àti ìdìnnà ẹ wá ti di àtọ́nà ní fi jẹjẹ ẹgbẹ́ kan fara fún láyé bí pẹ̀tẹ́rẹ́ ẹ wá ti di òkè yára wọn ní tẹ̀sí lẹ́yìn ẹbí náà tí ọ̀gá bí ìyá rẹ̀ jẹ ẹ wọ̀n jẹ mẹ́ṣíà tó kùn ìgbà tó bá kú tí òfin wa sórí bí yóò ṣe ìyá rẹ̀. bẹ torí yà kàn bẹ tó lọ́ọ́ nípa fi jẹ tó bá ti wé ẹ̀rọ ọ̀jìyà bẹ̀rù abẹ lábẹ́ ọlọ́ba ti ti bẹ. lọ́wọ́ òkúkú ti sáré lẹ́nà láì jìyà tó ti sí bẹ́ẹ̀ nìkan ní ìbílẹ̀ rẹ̀. tó bá sì òkú tó kọ́kọ́ lọ jìyà lánìí ọ̀nà ó ti wá wá sáré lẹ́nà ẹnìkan ti bẹ̀rù sí ìbílẹ̀ rẹ̀ ẹ̀rọ ti bẹ̀. tó bá jẹ́ sí pé ìyẹn wà ní ìlú kan ní yọ́mọ̀ ìbí wà pé téèyàn wà yẹn wọ́n á bọ́ọ̀lù kò tó ṣe pé èèyàn ò èdè tí wọ́n ń sọ níbẹ̀ kí wọ́n kó túbà sí ìgbà abínibí wọn àtọ́ bá já sí pé kó tí wọ́n ń tú kò wà níbàámu pẹ̀lú súnà tàbí àpamọ́ sọ pé ó ń wọ́kẹ̀ èèyàn kókó sí méjì ẹ̀sìn gbàláàyè wà fún yàn ní ìṣòro pé ayé ti di global village téèyàn lè kọ́ mẹ́tì mọ́ káfíń wípé ìdìkan wà tó ní pé wọ́n ti ń ti bóyá jẹ́ ti fún mi àtàbí jẹ́ ti ṣe nípa ṣe rẹ̀ bí àbá ti kéèyàn ti lè sìn sí torí pé ìwọ̀n yìí ìyẹn kan máa ti lẹ́yìn tí èèyàn wà. ọ̀dọ́ láti òkè ọ̀nà ìdílé wa lọ kí ọ̀nà tó túbọ̀ rẹ̀ náà tẹ̀sí gbọ́. wa kò yé wọ́n kọ́ kọ̀nẹ́tì ara wọn àmọ́ gbọ́ sí bomi àyàtúkà lọ sí bomi ẹ lọ gbọ́ ní bomi àmọ́ mọ̀tò wà á lé wọ́n kọ́ bí náà lọ́kọ́ lọ sí gbọ́ ẹ ẹ bẹ̀rẹ̀ sí i. Sọ́jú bẹ́ẹ̀ lẹ́yìn, wọ́n wọlé rẹ̀.

ìwúlẹ̀ òwò ló yẹ ká gbà sókè náà wíwà ní gbogbo láwa dé ìwà tó ti máa rìn. alhamdulilá tó bá àwọn ọ̀dọ́ tá a gbà náà fi sọ̀rọ̀ bá àti sẹ́là ni àtàwọn ẹrú mọ wọn dé. ẹ ọ wà nínú ẹni tí ń gbé mọ́tíláṣí ó sì wà nínú ẹni tó ní ilé tiẹ̀ láti ń gbé ó sì wà nínú ẹni tí ń gbé ìtẹ̀síkà náà fi àmọ́ àlejò nílé kan ẹ̀ṣẹ̀dẹ̀ lọ pé bíbá ìwọ́n sọ́ta àti wọ́n fà sọ́ta àgbà oṣù tọ́jọ́ bẹ́ẹ̀. tó ìjọ́rìjì ẹni ò láti rí lé gbé tó gbà yẹn wọ́n ń gbé sọ́ta àyíká nínú mọ́tíláṣí àlàbìsọ̀lá àdìsọ́lá wọn lápẹ̀ ní ibi tí mẹ́mbà wà tó wọ́n sàmì síbẹ̀ lónìí ọmọ rẹ̀ ọgbà díẹ̀ síbẹ̀ tó wọ́n sàmì síbẹ̀ pé táwọn àlòsùn bá wà. àwọn èèyàn tó ń gbé bẹ́ẹ̀ so àlà tó iṣẹ́ tó fẹ́ ṣe báyọ̀ tó lọ́wọ́ àdéhùn kò parẹ́ náà tó bá wọn gbé inú ilé rẹ̀ tó ń bá tilẹ̀ bá ti wọn láti ọ̀gá pọ̀ wọn kọ́ màárò wọn nílẹ̀ màá gbá wọn láti màá lọ ẹ̀ẹ́dẹ́ kí lọ́mọ ẹ̀ẹ́dẹ́ kí gbogbo lọ́dọ̀ ẹ̀gbọ̀n mọ́ ọlọ́run tẹ́ bá gbà tọkùnrin ẹ̀kẹ́ gbà gbóbi gbogbo ẹ̀ kò sí èdè òléwu tẹ́ bá gbọ́ pé ó lè jọ pọ̀ fún ìyàwó yín tẹ́ bá ti gbóbi ó lè dàdé sí torí ẹ̀ bí ọba sì mú ìyàwó ọnu léèyàn tẹpẹrẹ o ọ̀nà tó bá ti lè mú àjòjì kan wá nílé rẹ̀ wàhálà dé inú jẹnara rẹ̀ nígbà náà ń jẹ mọ́pọ̀ mọ́ ọdún nígbà dáàdì ń jẹ mọ́pọ̀ mọ́ ọdún nígbà dáàdì ní kíyàwó rẹ̀ kó fún dáadáa kó múra ọlọ́run lọ́wọ́ kó máa ti sẹ́ ilé rẹ̀ àwọn obìnrin tọ́nà wò pé ìkàlọ́pin torí kọ̀ọ̀kan ọ̀dọ̀ báwọn tó sì dájú pé kò jìnnà sọ́kọlọ kálukú wa báwọn kan ti ṣe gbọ́ ọmọ ọ̀dọ̀ lóbìnrin torí báwọn ni wọ́n bá pàdé ìyàwó òǹkú lọ́dọ̀ kan àwọn díyàwó wọ́n lé yàlé ẹ̀mọ́ ilé ti tẹ̀lé ọ̀pọ̀ ọgbà láti gbọ́ pin lọ́mọ ọ̀dọ̀ lọ́dọ̀ kó ní mo sọ fún ìyàwó rẹ̀ àìmọye ti ń tẹ̀lé torí di eléyìí ní ọ̀rọ̀ àkọ́kọ́ ara rẹ̀ pé wàhálà wà ní tẹ́lẹ̀ náà ìdẹ́dẹ́dẹ́ láàmàdé bọ́lá bá bọ̀ láti rí àwọn nǹkan tí máa ràn yàn lọ́wọ́ iṣẹ́ ilé tí máa dínkù ọba ìlà fún ìyàwó rẹ̀ gbogbo ti washing machine ó tún ra generator níbi tí wọ́n ti múná lọ yìí. bákan náà o sì jẹ́ pé onígbàfẹ́ pépà kò tún ra jẹnẹrétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọn lọ sì fi ra rẹ lẹ̀ láti ṣiṣẹ́ ilé rẹ̀ ìjọba lè ṣe torí kẹ́sì báyẹn ó pé ju kẹ́sì ti fi àwọn ní lọ ọ̀pọ̀ ọgbà ní ọmọ ọ̀dọ́gbọ́n ní ìfojúsùn lè fi lórí ìṣèlérí ṣùgbọ́n yín ti máa ṣẹlẹ̀ kọ́kọ́rọ́ kò tó fura ìjọba ti dé gbèkúgbè wọlé ẹ̀rọ àmàgbà làásìá. lẹ́yìn náà tí wàhálà bá pọ̀ fún ìyàwó rẹ̀ onìkan yóò dáná onìkan ó ń ṣe kí ní ìyàwó mi kan. wọ́n jọ máa wọ́n jọ máa tẹ̀ lé wọ́n jọ máa tẹ̀ kú pọ́npá. dágbára oníjọba ká kẹ̀kẹ́ dáná tí wọ́n fi pé tọ́lọ̀ ọba ní kọ̀ọ̀kẹ́ oṣù àlà. Náà báńkì ìyẹn ní pé ní kíá ní kíá tí àwọn ìwà ti sọ fún ọgbọ́n ọ̀dọ̀ fẹ́ àwọn òbí. Ọ̀dẹ̀ ló ti ṣe. Báńkì ìdáyé ti lè fi báńkì ìdáyé ọ̀pọ̀lọpọ̀ ń kájú ara rẹ̀. Torí bíbélì rẹ̀ ni pé ọtọ kíkà rí òṣùwọ̀n mọ́sálásí wọn bẹ́ẹ̀ mọ ibi tàn òní ni sàárè ìṣẹ̀lẹ̀ súnmọ́ mọ́sálásí tó bí ẹ̀rọ ìdíkẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn oníkẹ́ fún sàárè mọ́sálásí alágbègbè tàbí omi gbogbo kankan náà níbi ta ló ní kẹ kẹsẹ òkú sẹkẹ mọ́sálásí tẹ́lẹ̀ kí ni ọkùnrin àrígbà ní ìbájọ́ dàrú ẹ máa sìn sí ẹ máa sìn sí tòsí kàá wà lórí ojú tó kọ̀ táyé

títí òsì mọ́tíláṣí kò pé kó rí tẹ̀ tí ọ̀rá ti tẹ̀ ní tẹ̀. ọ̀wá tọ́ nínú òfin ọlọ́run bá òkú sínú mọ́tíláṣí. gẹ́gẹ́ bí òtún tọ́ bá òkú sóde mọ́tíláṣí ní iwájú àlùkíbílà iwájú ibi tí àkọ́jú sí ọ̀tọ̀. ẹgbẹ̀gbẹ́ rẹ̀ náà kọ̀dá títí ẹgbẹ́ lọ sí orí tẹ́lọ̀. àwọn ẹgbẹ́ gbàgbọ́ àwọn Yorùbá wọ́n ní gbígbà kan sọ ọ nù. Òwúrò ẹgbẹ́ ilé ẹbí mi. ẹ máa jẹ́. Òwúrò ọjọ́ ti jẹ́ mẹ́ ọ. Ẹ rí i pé àwọn tó ní kí ẹ má òkú sórí tẹ̀ ọ́. Tọ́mọdé bá kú kọ́ ọmọ ẹgbẹ́ ti dágbó lé. Ilé ìwòsàn lọ sọ́nà aláwọ̀ jàdìrì yóò rà. so ẹ rí i pé àṣà kúkúrú ভাষায় gbà ó tọ́lọ́ pọ́nlọ́ ọ̀dọ̀ kó lọ kojú wa ó kéré jù ó lè lọ níbi tí ní kojú tẹ̀lọ́ kókò lólúwa ló níbi wọ́n wà lẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n wà lọ ọ̀dọ̀ wa láti lè epo tí yẹn dáa epo tí yẹn dáa mo gbádùn tí yẹn lánàá ṣé tí ìwá ni bíbí tó ti máa bàbá ọ̀daràn torí de ilé ìgbà yìí máa fi àwọn fi ọlọ́gbọ́ àwọn wọn ní máa fa wàhálà kọkùn gbà ètò bá bẹ̀rẹ̀ sí tó gbogbo mọ́ ẹgbẹ́ mọ́ọ̀dọ̀ ẹgbẹ́ kúrú kúrú tẹ gbà yà arúgbó yóò ní àjẹlógbé wáyé. tòwáì tó gbọ́ ọmọdé tó mara mú yóò fi di pé èwo tó lè léyìí ẹ bá fi ìwà ìtàkà ọ ẹyàwó mi ìtumọ̀ rẹ̀ tó bá ti kẹ́yàwó mi tó kẹ́yàwó bí ẹnu tó yóò bá ti dé bí nǹkan ẹni bá di méjì àgbẹ̀ méjì náà. Tàmá kò sáyà tó sọ̀rọ̀ ìlà bí ìlà bí ìbọ̀lá kò sáyà ìbọ̀lá mẹ́ náà kò ní kò ní kí dá àwọn parí ẹ̀. ṣé dùn àyà ni àbí dáwà? dùn o. àdúrà wọn túmọ̀ sí àdúrà ó túmọ̀ sí ìpè ó túmọ̀ sí ìpè ìpè àwọn pèpè yìí wọn yìí pèpè lọ síbi nǹkan kan àti díàmù àdúrà wọn dáàmù ni dédé sàn sẹ́yìn ọgbà àdúrà táwọn kékeré sí ẹ̀yìn ọgbọ à tó wà ní ìdíje yẹn ti sáájú sẹ́yìn yẹn sàn. Yorùbá gbà tó bọ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ báyọ̀ fún ọ. ní oge ilé iṣẹ́ ìsan ìtara ńkọ lẹ́yìn tó bá tún náà ọ̀sẹ̀ àti ègbé wọn ṣe ń gbà nígbà ẹ̀yìn ẹ̀mọ kíyèsí bọ̀ kó jẹ́ pọ́pọlọ yín wà sọ́ọ̀sì tọ́lọ́sí tó ti nu ọpọlọ rẹ wàá rí sí wà láì gbé wọn ìpinnu àwọn fẹ́ẹ́ gbé àmì àmì àmì náà. àwọn òbí ẹ̀ ìjọba ẹ̀sìn tó wá pé ìlú ń dá tètè àwọn tí wọ́n fura ìjọba pàtẹ́kẹ̀ ti pọ̀ sọ́ọ̀tì sọ́ọ̀tì pé àwọn èèyàn ò ní wá táwọn ọba máa ti di ojú sínú gbé sínú jọjà kó mi ó gbé ọ̀dà kárọ̀ kárọ̀ sábà hmm, torí tẹ̀lé ọ̀dà làwọn ṣe. ọ̀gá ló yí ọ̀gá ọ̀gá ni òjò ọ̀tà ọ̀gá ni òjò orí jẹ́ ọ̀gá lójú ó bẹ́ẹ̀ yín sùkú olóòtú gbogbo ẹ̀ náà lọ̀dá ọ̀dá ọ̀dá tó wọ́n wá máa lé lórí eléyìí ìṣẹ̀lẹ̀ kókó àbí òní ọ̀rọ̀ kọ àwọn òjò ọ̀rọ̀ kọ ní yìí àwọn kòkòrò ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀wà. ẹ̀ka lóyún pẹ̀lú mẹ́ta kéré sí pàṣẹra wọn jẹ nínú mẹ́dísì oṣù mẹ́ta náà kí wọ́n á rí bàbá rà wọ́n lọ mọ mẹ́díkìn tí wọ́n kọ́ tó tara ẹ̀ jẹ gbèsè nine months nine months okay nine months one day kò lè tẹ̀lẹ̀ méjì méjì méjì kan débi nine months nine months náà lọ sùn nínú ìṣeré ìmọ̀ mẹ́rin fún ẹ̀rọ tó bóyá bẹ́ẹ̀ ni lágbájá bẹ́ẹ̀ yẹn lágbájá bẹ́ẹ̀ ọdún mẹ́rin ìyá rẹ̀ ti kú tó fi bí áyì kéde wá ní tòǹdé tọ́tẹ̀lẹ̀ ju agbára tí ó rìlà yóò ju agbára rẹ̀ lọ. ibò àwọn gajì tẹ̀yìn jẹta bọ́ sínú ìwé àwọn gámọ̀ fi rán lásán náà. tòǹdé máa sọ̀rọ̀ jẹ́nẹ́rà ọ̀tọ̀ pọ̀tà àwọn kankan wà tó ti lè tako ilé. tàwọn máa ń lo gbogbo orú nǹkan wa. ìwọ́n wá sẹ́ni tí wọ́n ti sọ́kọ́ fi sọ́ọ̀lá ọ̀sẹ̀ yóò máa bọ́ sí. nígbà tó wá lọ ogbé báyìí lọ wọ́n kẹ̀ ṣe bígbà táwọn ò yọrí ni wọ́n ti wà ní. ilé ẹlẹ́ni wá lò ọ̀yà kẹta àwọn ayé tó lé ká tó lò ní oríṣẹ́ tó lò ní wọ́n ti fi hàn wá ìrètò ẹ̀kọ́ àwọn tí nìkan ti jẹ́ wọ́n kókó já tí báyọ̀ ọjà ẹ̀ gbọ́dọ̀ èèmẹ̀ èèmẹ̀ ó ti yàn nínú gbẹ̀dọ̀ láàlá ẹ̀rọ ẹ̀sìn tí wọ́n tún mọ lórí abẹ́ nílé ayé lásán sẹ́sìn sẹ́sìn náà òró òròwó òró jẹjẹ àrò jẹjẹ mọ́tò tó ti ríra ọdún ló máa ríra ìdá sẹ́sìn ṣé wọ́n kí nǹkan lè ra mọ́tò ni. ẹ dáhùn ọ̀nà àti kò lè kọ́lé èmi náà lóyún ibi dé sí lọ́fẹ́. gbogbo ilé yàrá pé ẹ̀sìn Islam ẹ̀ àwọn sẹ́ra wọn jẹ́ ní ọ̀la àwọn náà sì mọ̀ àwọn náà mọ̀ náà ló ti jẹ́ pé one plus one plus one lọ́dọ̀ equal to one. sọ. àwọn wá ní àti wọ́n á dúró wọ́n lè wá gba ọ̀gá wá sí àdúgbò ìgbà tí wọ́n lọ padà ààyè yìí káàdì káàdì máa dé ní ìlú káàdì. Bẹ́ẹ̀ni kí lọ ara ẹ̀. Àgbòrò ní ìyẹn náà ti lànà mọ́. Àmì ìyàgbọ́dọ̀ kí lọ ara ẹ̀ lọ. Nàá. Olówó ìdí àkàn wọn ní ṣe Abdullahi àwòrán àwòrán àwòrán àwòrán eléyìí ló sọ ìjọba ń sọ̀rọ̀ àwọn sàbí ní ìṣòro àwọn ọ̀rọ̀ wa ebi mẹsùrù títí tó fi kú ọlọlábọ yìí ìgbìmọ̀ àgbà nígbà tó kú ọlọlábọ yìí àmọ́ káwọn á pé ẹnìkan tó ti sàn là àìkúṣe ẹnìkan ìjọba kan ló wẹ̀ kó sì dára bàbá tí mo máa ń sàlàyé pé ìfúnwa ti tuntun mí ni lọ́gbà tó lọ orí kó wá láti ààrẹ wọn lẹ́kọ̀ọ́ bàbá tó kú sílẹ̀ ló mọ̀ àwọn lẹ́kọ̀ọ́ ti kú ìwọ́n á ní àwọn àfa àwọn wá lọ wóòtú rẹ̀ àwọn á ti kú mọ́tàdé wà nínú ẹ̀ pé mọ́tàdé ìtàlẹ́ ẹ̀ fún abẹ́tà àná. lọ́lọ́ wà tí wọ́n ti wá wọ́n wà ní ìdílé ẹ̀ nígbà tó a jẹ pé ẹlẹ́bọ gbé ẹ wá sí sínú mọ́tíláṣí tó kẹ̀. Tòǹtìpọ̀ wà nínú àgbàlá mọ́tíláṣí pọ̀dà. Ìkọ́ gbogbo tí ó gbé wa lọ sí ìdíkà di mùsùlùmí kú ní ìsìlámù ìsìlá. Tí àwọn òkú bá ti ilé pẹ̀ǹtì kù sínú mọ́tíláṣí, ẹ̀ẹ́dẹ́jọ́ kan kò sí dàbí ṣùgbọ́n nìkan máa tọrọ di wa. Ẹ̀kọ́ kankan ti di wájọ́ kan kù. Kí ló dé? wàlí lélẹ̀ gbọ́dọ̀ jẹ ntó mú wọn ní bíbí àbíòye wàlí wọn wúlò àbí wọn lélẹ̀ tó ẹni tí náà ṣe àní orí tẹ́ǹtẹ́ ọmọ ìṣòkú sí arákùnrin kan ní bàbá òkú bí òní òun gbìyànjú láti tẹ̀lé súnà lọ́sẹ̀ yìí náà ni tó wọ́n á yára fáwọn ará lé pé orí tẹ́ǹtẹ́ kan lọ sí bàbá òsì. gbogbo ara lè wá yarí tó lé láti gbogbo ọlọ́run kìí sọ̀tà. wọ́n á pé òun di haúsá ló ti wá tòun á pé sọ́ọ̀mù ni níbi tí wọ́n bá ti òkú sórí tẹ́ nílẹ̀ yorùbá máa di orí lọ òkú mélòó wọn dórí rẹ lọ. tó tí bàbá rẹ wà ní ẹgbẹ́ dánidáni ni tí bàbá ń tẹgbẹ́ ògbóni fún ọdún kú ó lóun ò ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n kí ni tí wọ́n gbọ́ ògbóni rẹ lọ àbí bàbá náà wọ́n borí èèyàn kò sí fi láyà náà làwọn mùsùlùmí yorùbá náà bá ta torí wọ́n gbé ìṣòro ògbó fí mà. ẹ wá wo àbùkù tí wọ́n fi kọ òkú níbi àti wọn sílé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti síbi tí pọ̀tọ̀pọ̀tọ̀ ń gbà tí ó máa rọra ìtọ́jú pé ìròyìn gbàgbé kọjá tẹ mọ́kọ́ ọgbọ̀nú òkú sí wàá bẹ̀ for twenty four hours every day. ẹ̀mọ́yé à ń dàtọ̀ sórí òkú. àìmọye àdínkùrọ̀pọ̀ sórí ẹ̀ àìmọye ìgbéwé àìmọye kú ọmọ lórí bàbá ayé alákọ̀ọ́lé tọ́jà bẹ́ẹ̀ òkú dàrẹ́ wọ́n èyí sábà rántí òkú tí ti sílé pẹ̀lú àdúrà ìdí òun rántí wọn fún lè ti torí rẹ̀ sọ yí pé tó ń tẹ̀ tẹ̀ mọ́ bàá bọ́ sínú tí wọ́n máa sábà sọ òkú tí wọ́n ti sí lédè òtàlì ẹni kọ́rọ̀ tó tọrọ ìjà lójú orí àbẹ́yìn ọ̀gbọ́n bẹ́ẹ̀ rí yorùbá ibẹ̀ ó ti lọ búra ibẹ̀ ó ti lọ jẹ́jẹ́ bẹ́ẹ̀ tó bá dalẹ̀ ń wa ojú orí la wà yìí wọ́n máa yọ mìíràn akẹ́rù ọ̀gbìn lẹ́yìn ilẹ̀ wọn kò ṣe kú ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́lọ́gbọ́ àti pẹ́ẹ́tẹ́ pé sọ fún ọ̀gbọ́lọ́gbọ́ gan ọ̀sẹ̀ bọ́ ni wọ́n torí di eléyìí ẹni tí ti sọ àwọn òkú ìlòta. ẹgbẹ́ ènìyàn tí tó lọ pè wọ́n ti ń bẹ̀ wọ́n tí ó kọ́kọ́ kí bàbá rẹ̀ lọ tí ọmọ pè mẹ́sàn mẹ́wàá tí bàbá òun sùn òkú kọ́ wa wàhálà yìí tí ti kú tí fẹ́ bá wàhálà yìí ayé ìyìn rẹ̀ ń dàrú o ti ti sàdéhùn tó kò ní dàrú ẹgbẹ́ ọ̀sán tó o àwọn bàbá màmá di wàhálà ni ẹgbẹ́ ẹ̀rọ lọ fún sórí tẹ̀ káwọn kò sẹ́ni tó torí àwọn yálà máa di orí lugar